الرحمن الرحيم الحمد لله الذي أعزنا بالإسلام وأكرمنا بالقرآن الصلاة والسلام على النبوات رحمة للعالمين ولعاقبة المتقين ولا عدوان إلا على الظالمين ربنا آتينا الحكمة وانفقنا خطابه ومن يوت الحكمة فقد أوتي خيرا كثيرا السلام عليكم ورحمة الله وبركاته ọlọ́run ọba aláàánú jùlọ a ń tọrọ ìkẹ́ àti النبي محمد صلى الله عليه وسلم سألهم كما بنا بنات وراء بنات وراء صحابة أم تلوم با قصة ما وناك لهم بيوات والفراوة لهم وقاوة وبوا وجماع لكم ولوبهم لما ديات لك لما سافع عنه وكلا يسأل الكيامة كلا تعرفين سيدان لكم أولا جوني صحيح بوهاري síra imamu wa imamu Bukhari rahimahullah ọlọ́nkú ma sí dáadáa fún bàbá náà sáàbù sáwọn náà láyín kàlọ́wọ́ ẹ̀kọ́ nọmbà 39 nínú síláàbù sáwọn bàbá báàbù wà alàlẹ́dẹ́ na yìí kó na òfin dìyà pé àwọn tó bá lágbára rẹ̀ ó yá máa bọ́ aláìní àwọn àfáà tó ìtìkó na òfin kan ní yẹ ti kiri óònà ò tún bá lágbára tó máa bọ́yàn ọ̀yà bọ́yàn ọ̀kan náà ah, ẹgbọ́n ojú bá mi láà láwẹ̀ ó bá mi láà bí àwọn tó lóyún nú fẹ́ pé tó bá ló kún wọn gbà wẹ́ yóò kí nura bá agbóyún yà àbí yóò kó yóò bá oyún inú ẹ̀ àbí ẹjí fún wa ní ọyàn tó lè kó pọ̀ ọyàn bá tó bá wẹ̀ èyí kó máa ń tán wà lóyún nǹkan mu nínú ọyàn rẹ̀ ìdí ní ọ̀tún sí ìdílé àmá fáwọn ọjọ́ pé bẹ̀rẹ̀ náà sí kùránì ìgbésípa àyọ́bẹ̀rẹ̀ lọ pé wọ́n fún àwọn èèyàn ní kẹyàrì wọ́n fún àwọn èèyàn ní kẹyàrì wọ́n fún àwọn èèyàn ní choice tó bá wẹ̀ ọgbà àwẹ̀ tó bá wẹ̀ ọgbọ́yàn olùwàlọ́gbẹ̀gbẹ̀rẹ̀ gbàwẹ̀ lọ́gbẹ̀gbẹ̀rẹ̀ bọ́yàn wọ́n yẹ sáka rẹ̀ fún ọjọ́ pé láwọn olówó ní gbàwẹ̀ ó máa bọ́ ó máa bọ́yàn ó yà ọ̀sẹ̀ nílùú rahimahu láńtí báyìí pé ìgbẹ́ tí ìbá lè bóyá táàtì yọ kan náà òṣìṣẹ́ ti ẹnu àwọn abẹ́bẹ̀rẹ̀ àwọn ènìyàn bóyá táàtì yọ ọjọ́ aláàkọ́ àlẹ́yà ayé ń lọ sí àbúrógbèsè ó di yé wa olùmùsà fọ̀rọ̀ yìí wọn ọba kára ibnu umar وحلمة ابن أقوى نسحتها نسحها أنا طبعا من شر رمضان àwẹ̀ Ramadan oṣù ramadan alladhi unzila fi al-qur'an ìdáta al-qur'an kàmẹ́ hudan lin-nas sọ́mà jẹ́ ìtìsọ́mà fún èèyàn bayinat tàwọn àlàyé min al-huda náà wọn ojú ọ̀nà náà wal furqan àti ìpínlẹ̀ òtú àti rọ́tọ̀ ó di wa wọn ṣe ìdámi ọmọ ṣahara gbogbo bá ti wá tó lọ bá ti tìṣojú ẹ̀ àbíyẹ́ fún kọ́ yàgbà ó ti nàfà pé gbọ́lágbára rẹ̀

قولي على ما أدعوه منها ولعلكم تشكرون كما تكلوا نوبة كما تكلوا نوبة لا أكبر لا أكبر لا إله إلا الله الله أكبر لا أكبر ولله الحمد كنت مش بيبعت لاي أني فجع مش بيبعت لاي فجع وقال ابن نمير حدثنا أعمش حدثنا عمرو بن مرة حدثنا ابن أبي ليلي حدثنا أصحاب النبي محمد صلى الله عليه وسلم نزل رمضان فشق عليهم ثم في رمضان دي أني أني ويلا فكان من أطعم كل يوم مسكينا أنا ما تقول أبو أبو أبو أبو أبو أبو أبو أبو أبو أبو أبو tẹ́rẹ́kà sáwọ̀mù ó fi àwẹ́rẹ̀ nínú ẹ̀kì ìkúnnà náà bá ní agbára síbẹ̀ agbára síbẹ̀ ó lọ́rọ̀ bẹ wọ̀rọ̀ kò fún lọ́hùn fi dáàríká ó ṣe nílọ́nà fún wa lórí iléyẹ kí ni ànáfàá mẹ́nu ní gbà àwọn olówó ìbá kan máa yàn yàn jẹ ni wọn kàn máa bọ́ ara ìní sí lọ́kàn wọn. حديث 1949 حدثنا عباس حدثنا عبد الأعلى حدثنا عبيد الله النافع عن ابن عمر رضي الله عنه قرأ فدية طعام مسكين فدية عليني إلى طعام المساكين المساكين ولا هي منسوخة آية في دي آية أتحكوا fún àwọn ẹgbùn wọn lágbára ti dààwẹ̀ ní ẹ̀ o náà tí wọ́n lágbára ti dààwẹ̀ ìdàbòyún náà fi kò kùnrin abóhun eré nǹkan sí sábúrú mẹ́kọ́ ó sì sí díẹ̀ aláìní kára imamu buhari rahimahullah mọ́ bá rú pé báàbù mata yaqda qada al-ramadan

في تعاوية ولا سعيد بن مسيب سعيد بن مسيب في صوم العشرة لا يسله حتى يبدأ برمضان àwọn ẹjọ́ mẹ́wàá táwọn yẹ máa gbà bá mú kí ẹ gbà inú wùlẹ̀ ìjà nìyẹn àti ìgbàmí nìyẹn àti túbá kọ́kọ́ bá Ramadan yẹn náà yìí Sa'id bin Musayyib kala Ibrahim idha farata حتى جاء رمضان آخر يسمونهما لم يرى عليه طعاما إبراهيم ناخي ضبايك في تبقى اللورا تبقى ìfisíbísí nípa rẹ̀ títí rọ̀mọ̀tọ́lì fi dé ilé yóò gbá àwẹ̀ rọ̀mọ̀tọ́lì fi dé èrí ìtùgbà àwẹ̀ eré ìtùgbẹ̀yìn náà àmọ́kù sí pé mọ̀bá wà láì yíṣẹ́rọ an abúrẹ́ra mùrùsẹ́lẹ̀m lárí ìgbàlọ́wọ́ abúrẹ́ra mùrùsẹ́lẹ̀m pé ẹni bá ń àwọn àtúwáwò tàbí òǹkọ̀ dákọ̀ tábì yìí tó gbígbà bó rẹ̀ rà ó di wa ibnu abbas anna oyo ti m àwọn ẹni ara ò yóò fún aláìní ní oúnjẹ nípa aláìní ní oúnjẹ نذكر الله تعالى تتعام في إنها تعالى عدة من أيام أخرى ولما بعد ذلك يبقى يوم فني على نونجه ọlọ́kan ni yóò san àwọn èèyàn náwọn ọjọ́ mi ni ilé ìjọ tó bá san kò bá sí حدثنا أحمد بن يونس حدثنا زهير حدثنا يحيى عن عبد سلمة قال سمعت عائشة رضي الله عنها تقول أما قسم ما واتد عائشة رضي الله عنها كان يكون علي الصوم من رمضان ما أستطيع أن أقضي إلا في شعبان الله أكبر قال مواتيد عائشة رضي الله عنها قال ما أجلي رمضان bí wà ní ní ààyè àbíyá ọ̀nà àti sáwọn yẹn nínú ṣàbẹ́n tí a lọ sí kú oṣù kan ṣàbẹ́n gbé lẹ́yìn ṣàbẹ́n àrọ̀mọ̀dán lọ́kàn ọ̀rọ̀ tó jẹ́ láti ilé láàrín ramadan omi ò ní ráyè tán ìṣẹ́gírí nínú ṣàbán àtàwà yáhàyà aṣẹ́gbó nínú nàbí sallallahu alaihi wasallam ríbi nàbí sallallahu alaihi wasallam rufin sáàbà nàbí sallallahu alaihi wasallam àìṣà sáàbà nàbí ni kò kéré àyè láti fúláwẹ́ nínú ṣàbán wallahu ta'ala alam wọn ṣàlàyé fún wọn bẹ̀ wọn ṣàlàyé fún wọn bẹ̀ wọn bá kọ̀ gbá wọn ṣàlàyé fún wọn bẹ̀ àmọ́ kí ni sí kẹ́kẹ́ ni ẹ̀sìn kíkà ìlú n tó fi hàn jù ní pé kò ní fi Ramadan lẹ́kọ̀ọ́ máa gba àwọn àwẹ̀ míì Allahu ta'ala alam lẹ́yìn náà Imam Yahya àwọn tó wáyé pé aṣígbóló mìíràn nìyí ó bí ní pẹ̀lú àgbẹ̀bí sílá ábì nàbí tó òun ní excuse me ẹni ó di wà wallahu ta'ala alam ẹ̀wọ̀n nǹkan tí bá òsè mínú wáwí ìyá ka ọ̀rọ̀ tó fà wí ń bàwẹ̀ ní hàzà hadith fawai ó ní hadith yà ara àwọn àǹfààní ń bẹ̀ منها nínú àǹfààní bẹ̀ أنه لا يجوز قضاء رمضان إلا فيما بعد رمضان الثالث أنه لا يجوز قضاء رمضان إلى ما في بدر رمضان ثالث قبام كما في رمضان كما صدي هي يعني رمضان مي إذا قضاء رمضان ليس واجبا على طول سؤال كيف تجي وراني يعني كيف رمضان كيا كيا إذا قضاء رمضان ليس واجبا على الصور كيف كيا كيا يعني فلا الإنسان أن يؤخره ممكن لا يأتي لولا لكن أفضل أن يقدموا أن لا يؤخروا ما يتوجد ناني كيا كبا كيا ملوني لرا لأن عائشة رضي الله عنها تريد ما سيدة عائشة رضي الله عنها ذكرت عذر ومو عذر ومو اسكيز وهو مكانتها من رسول عليه الصلاة والسلام وناني لي مقام النبي صلى الله عليه وسلم وشغلها به أتسامي صلى الله عليه وسلم لأن النبي صلى الله عليه وسلم إن جاء أعز للناس النبي صلى الله عليه وسلم ضد سنة سيدة عائشة رضي الله عنها وأعز إليها من نفسها لا أصلا نجد الجميع على نوع فإذا ودعها جعلها هي صائمة تكي محيرا على يفسد صومها تقول وقت بكاتاري yóò wà ní ìdààmú tó dẹ̀ ń báwọ̀ yóò wà ní ìdààmú pé àbíkú mọ báwọ̀ jẹ́ àbíkú mọ báwọ̀ jẹ́ ni àwọn yẹn sì kìnnà sọ àbíkú kọ̀ọ̀kọ̀ kọ̀ọ̀rọ̀ níbẹ̀ ni ọ̀zára ka kára bẹ̀rẹ̀ sílẹ̀ tẹ̀rọ àálá ìdílé sílẹ̀ ọ̀la àtẹ̀sọ ilé ma fi wo kọ́níṣà níbi sílẹ̀ tí kì í fi gba àwẹ̀ màmá nílé sílẹ̀ òkú àmì tí bá ní wúdùrí àwòlà أنا mubadira لك tí tẹ̀yẹ báwẹ̀ lọ́dọ̀ àjùlọ لأنه الدين على الإنسان دين على الإنسان دعوة بسطور يوم يعني ولما بادر به الإنسان فهو أفضل نحب سير في داجلو والله تعالى أعلم المضاف أيوة قال إمام البخاري رحمه الله باب عائد اتركوا الصوم والصلاة báàbù tó yọ ẹgbẹ́ tí máa ń fẹ́ kóòsù yóò fi àwẹ́lẹ̀ àti ìrun yóò fi àwẹ́lẹ̀ àti ìrun قال أبو جناد إن سننا ووجوه ووجوه حق تأتي كثيرا من خلاف الرأي وقال أبو جناد إن سننا بتسي أو سنة وضوء الحق الوضوء أدوكنا أدوء تأتي كثيرا على الخلاف ما بما ني يعقلني دلوني ني يعقلني فما يجد المسلمون بدا من تباعية عام مسلمون نيجي موتيلو من ذلك أن آخذ قبل الصيام ولا قبل الصلاة نيجي على قبل ما نسيتها وشو يوسف ààwẹ̀ irun حدثنا ابن ابي مريم حدثنا محمد بن جعفر قال حدثني زيد بن اياد عن ابي سعيد رضي الله عنه قال قال النبي صلى الله عليه وسلم أليس أليس إذا عادت لم تصلي تصم كذلك نقصان دينها wọ́n ní sọ pé alẹ́ ìsá ìgbà àádọ́ tí ẹ̀yìn obìnrin máa ń dáàrọ̀ tí a bá ń ṣe haida lọ́wọ́ tí a bá ń ṣe haida lọ́wọ́ ẹ̀yìn obìnrin lámtùsẹ̀lẹ̀ ẹni onígbàwẹ̀ lọ́wọ́ oníkírun lámtùsùmọ́ ọ̀dẹ̀ nígbàwẹ̀ ọmọ yìí gan lòun mọ́ ló pé ó ní kankan tó ní kíyàn máa ti náà nínú àwẹ̀ nígbà tí a ìdàlọ́ náà ní kíyàn máa ti tàwáfù bí ni ìrún ní gbogbo orin máa kí ní túbà tí a ìdàlọ́ ń jẹ ẹni tó jọmọ yín náà tọ̀ ọ̀hún pẹ̀lú ya tó ní ìjọjì yàn kò ní kò ní bẹ́ẹ̀ máa tọ̀ ẹ jẹun ọ̀hún pẹ̀lú ya tó ní ìjọjì yàn wọ́n bá fóònù mi wọ́n sọ fún ya tó lè gbé ah òun ní ó dà ya fóònù wọ́n ní ìbára ìlọ pé alùkùn lè ṣe ilẹ̀ tàwáfù ẹ̀kẹ́ ní gbogbo kẹlẹ́ máa di àfihàn àfi tàwáfù ní kẹlẹ́ máa ṣe ṣẹ́bà ń ṣe gbogbo lọ́wọ́ alùkùn lè ṣe gbogbo kẹlẹ́ máa ṣe inú nǹkan ni ìrábìlì kùrán nǹkan ni ààwẹ̀ nǹkan ni tó tàwáfù ní kan ní àgbọ̀nà tèmíyà wọ́n ẹni tí wọ́n bá wí wà yẹn ẹni tí zihad wọ́n wá sí ilẹ̀ Aisha radiyallahu anha zihad ó wá rí nǹkan oṣù ẹ̀ wọ́n ní àlejò kò mọ̀ fi ṣùgbọ́n mi ò ní ní àjálù rárá ìfàlẹ̀ tó lọ́sẹ̀ ìfàlẹ̀ kò bùdá mi ti ní kò sí dára láti ní ṣe ní kò sí báàbù hajj ọ̀rọ̀ ma'rifatu asbab al-wurud tuhinu ala ta'am an-nas ṣe mọ̀ ìfàlẹ̀ abẹ́kálùkà ló ń bá wí ẹ̀rẹ́lẹ̀ àti ti ṣe áàjì lọ́wọ́ ya ìlọ sárafa ni lọ pẹ̀lú àwọn nǹkan oṣù sáàyò ni tó sára mi ni gbé ara mi pẹ̀lú nǹkan oṣù ọwọ́ nǹkan tó ti ṣe òun náà ni kíkí ni òfin ṣe tàwáàfù bó ṣe òfin ṣe tàwáàfù ṣe tàwáàfù pẹ̀lú òun bákan náà ṣe tàwáàfù pẹ̀lú òun pé lórí irun èèyàn lè sọ̀rọ̀ àmọ́ lórí tàwáàfù ẹ̀ lè sọ̀rọ̀ àmọ́ ní lọ́wọ́ ọ̀tẹ̀lẹ̀ karùn-ún ọwọ́ sẹlẹ̀kejì ẹlẹ́kẹfà lọ́wọ́ ọwá só ọwá fòrẹ́ jìbà tẹ́nu ní tí lọ́dọ́ kí rákà mẹ́ta tó yẹ ọwá só ó yé ni ìwé ti nàìjíríà yóò sẹ́lẹ̀ àwẹ́ akẹ́rù mi àwẹ́ ẹ̀kọ́ ni lẹ́yìn ní tàwá fún náà ti fẹ́rẹ̀ tẹ́ mẹ́jù ó yé tí wọ́n ti só yóò sẹ́lọ̀ ọ̀la yóò wà sí yóò bẹ̀rẹ̀ tàwá fún mi ó ti tẹ́bi ní ọlọ́run sàrùwà láti wọn láti wà ní ìsinmi ó bí wà ó dí lọ nìyẹn so èyẹ máa ń mà bí ọ̀rọ̀ kí ẹ tún fi ṣe ìdájọ́ wọn ní ìbílẹ̀ mà ṣé wọ́n ti ní ìbílẹ̀ nù àdúgbò sí bẹ́ẹ̀ mẹ́lẹ́sọ. kò sí bẹ́ẹ̀ mọ́ ni ọ̀rọ̀ ní ẹ̀rọ kò ní sí bẹ́ẹ̀ mọ́. kò sí bẹ́ẹ̀ mọ́ ọ̀rọ̀ yìí alhamdulilayi alhamdulilayi gbẹlẹ ọlọ́wọ́ ba ó di ọlọ́fà akẹ́kẹ́ ẹlẹ́dẹ́gbẹ́ ní kí ẹ máa dúpọ̀ àwọn afáàmù mọ̀sálà ẹ̀ fìyà òun ti kọ́ ní ìhújà bá ìhújà ọlọ́lọ́ ti mọ̀rù wọn àìmọye wọn báwọn pẹ̀lú kàbírù ní ọ̀rọ̀ méjì wọn sọ nìyí wọn méjì ti dédé àkàbírù ah, wọ́wọ́ ọwọ́ irun àwọn ọ̀yẹ̀rọ tí èyàn tí méjìkọ́ ti gbígbà tó tó jẹjẹ ọ̀rọ̀ lọ́lẹ́kì orin tó imam bá ní ní Allahu liman hamida nǹkan ọ̀nà mẹ́rin lóṣùlùkọ́ ìdáhùn سمع الله لمن عمل اللهم ربنا لك الحمد كده اللهم رب اللهم ربنا لك الحمد كل جواوزي ربنا لك الحمد ربنا ولك الحمد ربنا لك زيد زيد بالله قد يا كبير قد يا كبير انا ميجي انا ماري بيت ليه قد كده بيت قد ليه كان ده وين قد يا تاكلوا bàbá alkọ́ọ̀sì wọn dà ó jáde òun ni mohazin wà ní workshop òun rẹ̀ gbalẹ̀ gẹba ẹmùdẹ̀rí wọn bàbá nígbà pẹ̀lú mọ́tàzì yìí ni ó bí wa tọ́wẹ́ ti kama narkas Allahu akbar Allahu akbar ashhadu an la ó di ẹgbẹ́ ọ̀kọ̀ọ̀kan làwọn yẹn máa dáàbò débi kọ́ màbí ìrọ̀lá ìrọ̀lá ìrọ̀lá ìdéré ó di ẹwà ọkọ̀ àwọn ẹgbẹ́ náà fa nǹkan tí ó di ìkàpà tí àwọn wájúwájú bá ń tí bá wa kí mi dàbí باب من مات وعليه الصوم باب من مات وعليه الصوم باب وان تاكو تجاوي تجاوي او ان تجاوي على حسب اذا اذا صام عنه 30 رجلا يوما فاذا جاز انتو جاوي لا تجوي

ibi tí ìyá bẹ̀rẹ̀ àwẹ̀ mẹ́wàá tẹ̀kálẹ̀ ọ̀yàn mẹ́wàá tó máa gbà wẹ́jọ́ kẹ́ náà ṣe dédé ó ní wa báàbù man mata wa alayhi salam qala hasanu ìlànà tó máa ń wùsọ̀ lọ sínú táwọn èèyàn mẹ́ ọgbọ̀n bá pín káwẹ̀ fún yawman wahidan jẹ́ àlọ́ ìtumọ̀ sí ọ́ ní kíkọ́ àwẹ́ tẹ́rẹ̀ bìbì wọ́n ní regular regular ṣe bá ti tí àwọn ọkùnrin mẹ́wàá bá àwọn awíkẹ́ ìjọba bá ara ò bí ọba wà ń bẹ̀rùn ìkẹ́ ọkùnrin yẹn kò ní kí ọyọ́ ọkùnrin kí kí kí àwọn ọkùnrin nìkan ni ẹgbọ́ mi yé alẹ́gbẹ̀rẹ̀ ọmọ mọ̀ lọ́wọ́ mo ti tún nígbà ìgbà ara ò nígbà bá ti pọkùnrin ní kí kí kí kí kí kí kí tó yẹ pé tí wọn ọkùnrin mẹ́wàá bá àwọn ọkùnrin ọgbọ̀n bá gbàwẹ̀ fún ara o téèyàn mẹ́wàá téèyàn bá gbàwẹ̀ fún ti ṣe ìlú àtàwọn àrùn ìṣẹ̀lẹ̀ tó lọ́dún lẹ́n yóò máa ń wà áhídá jáàdá ó sì déédéé náà déédéé kò ní kọ́ á lè wá báyìí ìgbìlágbáwà ìwà bá wọn ó di yín náà. حدثنا محمد بن خالد حدثنا محمد ابن موسى ابن عاين حدثنا أبي حدثنا أبي عن عمرو بن عارف عن عبيد الله ابن أبي جعفر أن محمد بن جعفر حدثه عن عروة عن عائشة رضي الله عنها أن رسول الله صلى الله عليه وسلم قال من مات وعليه صيام صام عنه وليه wọ́n bá bá mọ́mọ́ wa sẹ́yìn dá aṣọ rẹ̀ bí ọlọ́ àná wọ́n ló jìṣẹ́ lọ́sọ̀ báyìí pé gbogbo bá kú tó bá di àwẹ̀ àwọn tó ń jogun ẹ̀wọ̀ bí yòówù mẹ́ ayé wa àlùkò àwọn tó ń jogun ẹ̀wọ̀ bá gba àwẹ̀ yẹn ó jù à sábà ibn wahab an amuru warawa yahya ibn ayub an ibn abi jafar àwọn àfáàtò gbàgbàgbà wọlé náà nínú wahab ọmọ amuru warawa yahya ibn ayub عن ابن أبي جعفر وانت على في كثير حدثنا محمد بن عبد الرحيم حدثنا معاوية معاوية ابن عمرو حدثنا زائدة عن أعمش عن مسلم البكين عن عن سعيد بن جبير عن ابن عباس رضي الله عنهما قال جاء رجل إلى النبي صلى الله عليه وسلم فقال umar ibn abdullah ibn abbas radiyallahu anhuma ọdún arákùnrin kan wọ́n bá nabi sallallahu alaihi wasallam faqala ya rasulullah bá ní ojúlọ́ba inna ummi matat ọmọ ti ṣaláyì sí ba alẹ́ asọ́mu ṣáà ọdún àjàwé oṣù kan ọ̀fọ̀ àgbéhì anaha tí máa san àwẹ̀yẹ fún màmá mi kàmán bẹ́ẹ̀ni قال سليمان قال حكم وسلم جميعا جلوس عند حدث مسلم في هذا الحديث سليمان سلم عن بقوان بقو ثم في إمام مسلم في حديثه قال سمينا مجاهدا يذكر هذا عن ابن عباس هنا نتعوضه مجاهد وما لك تلك عبد الله بن عباس سوى حديث بدو وسلم عبد الله يذكر عن ابن خالد حدثنا أعمش عن حكم ومسلم بكيم حلمة ابن قهيب عن سعيد ابن جبير وعتاء ومجاهد وعن ابن عباس رضي الله عنهما قالت امرأة النبي صلى الله عليه وسلم ان اختي ماتت هي عربني كنا وهنا نطيع امها يا من ابن اسرائيل ابن بسكاوي قال يا يا وقال ابو معاوية حدثنا اعمش عن مسلم عن سعيد عن ابن عباس رضي الله عنهما قالت امرأة للنبي صلى الله عليه وسلم إن أمي ماتت يا عبدنا كانوا بما ما بيكو يعني وقال عبيد الله ابن عمر عن زيد ابن أبي نعيت كنيسة كنيسة عن الحكم عن سعيد بن جبير عن ابن عباس رضي الله عنهما قالت امرأة للنبي صلى الله عليه وسلم إن أمي ماتت وعلي اسلام النذر ما ميكو أدن جبي ساوي جدي إلى رمضان أوي جدي أودي يوا قال أبو جهير أبو الحرير حدثنا اكرم عن ابن عباس رضي الله عنهما قالت امرأة النبي النبي صلى الله عليه وسلم ماتت أمي وعليها ثم خمس شهر àṣàrà yóò mọ̀ ọdẹ jẹ́ àwẹ̀ ọjọ́ mẹ́ẹ̀ẹ́dógún ìgbà níbi ní kí wọ́n tan àwẹ̀ wọn ni wallahu ta'ala alam قال إمام بخاري رحمه الله باب متى يحل الفطر الصائم باولو يكي aláwẹ̀ sínú باولو يكي شريعة باك aláwẹ̀ sínú وقرأ أبو سعيد الخضري حين باب قناة الشمس جاني أبو سعيد الخدري وقناة وسلم السلام اسكنوا نمبا تي أوي أورودي يعني قناة وو ما قلت ما بوت قلت وو حدثنا حميدي حدثنا سفيان حدثنا هشام عن ابن عروة أنا سمعت ابن أبي يقول سمعت عاصم ابن عمر بن الخطاب رضي الله عنه عن أبيه رضي الله عنهما قال قال رسول الله صلى الله عليه وسلم إذا عطل الليل من آهنا وعذر النهار من آهنا غربت الشمس فقد أثر صائم قال عمر بن الخطاب رضي الله عنه إذا عطل الليل من آهنا قال كل الذي سبرها في وعذر الشمس من آهنا كل جنس وو فإن عليهم لا يخرج الشمس ونباتي وو أودي فقد أكثر الصائل كلاوي يا سنوي كلاوي يا سنوي كم زافر أيوة 1955 حدثنا إسحاق الواسطي حدثنا خالد عن الشيباني عن عبد الله ابن أبي عوفاء قال كنا مع رسول الله صلى الله عليه وسلم في كبر قالوا لي يا دكتور بن سلم هو صائم ولن ينزاوي فلما غربت الشمس دورس كنوسي وباي قال لي بعد القوم اسمعوا يقول يا فلان لقد قم قد لنا ما كنت في سنه قال يا رسول الله يعني لا أمسيت وانا النبي بادك لك بادك لا سوسي قال انزل فقال فجدح لنا كباكم قال عبد الله قال يا رسول الله لا أمسيت هذه بادك لا سوسي قال انزل قال لنا قال إن عليك النهار النبي يعني يسي ما يسي ما قال أنزل وفجح لنا فقال كوباكم ونزلوا نزل فجح لهم وقباك ونزلوا شرب النبي صلى الله عليه وسلم ثم قال يواموا يفقوا الله إذا رأيتم الليل أقبل من آهنا فأتيرين سبيل سورة فأتي بيت فأتي يبقى يا كنوي خد يوا مذاكر يوا لوبا كان كان كان يبقى كان كان كان باب اسم ما تيسر عليه من بناء او غير ابي صلى الله على سيدنا محمد وعلى اله واصحابه اجمعين والسلام عليكم ورحمه الله وبركاته Thank you.

fẹ́lá haraj ẹ sọ̀rọ̀ nǹkan àwọn bani israẹli mẹ́wọ̀n israẹli yá ti wà dábòrò ń lẹ́tí wá gbọ́dọ̀ kọ́ra kó kéde àyè ó yọ ní kásá alẹ́ yẹn sọ̀rọ̀ ní àbí kọ́mọ máa kọ́rọ́ máa bẹ́ẹ̀ kọ́rọ̀ wọlé wọn náà níbi ìlú sáré lòdì wa ń kọ́lù jòkó rẹ̀ nínú nù so very very careful wọn náà wọn dábì yìí ó lóun bá abdullahi bin abbas abdullahi bin umar ní mẹ́ẹ̀ẹ́dógún làwọn jọ láti má kàlọ́ sínú láti má kàlọ́ sínú kàlọ́ lè fi hàn sí. ó tòbí ń bẹ̀rù kó mọ́ sùn kánà bí ọ̀sọ̀ ọdí ìkálà àtúndà kálà àdẹ́bí wí ilé ilé yóò ní ìlú kọ́ ẹ̀yìn bá gbàgbẹ̀ta ní orí àdẹ́bí wí kó kálùkù kó kálùkù kálùkù ọ̀dà láàárín àyí kálùkù bẹ̀ abẹ́rẹ́ kí ẹbọ ẹkùnkùn ọmọ yìí jẹ́wù ìṣòwò yìí nù wáwù yẹn gbọ́ wáwù yẹn gbà náà